الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله وروى أبو عبيد أنه صلى الله عليه وآله وسلم أمر بقتل القاتل وصبر الصابر قال أبو عبيد أي بحبسه للموت حتى يموت وذكر عبد الرزاق في مصنفه عن علي يحدث الممسك يحبس الممسك في السجن حتى يموت أي ti sẹ̀lẹ̀ ayé fún wa nípa kí wọ́n wọn á mú ìgbà wá kàn wá tó wá lọ́tọ̀dọ̀ Abu Ubayd ìgbàlódé Muhammad sallallahu alayhi wa sallam amara bi qatl al-qatil wa bí kpalẹ sẹ pé kí wọn ṣe kú ẹni tó ní àṣekú pa ẹ ẹnikẹ́ni tó bá ṣe kú pa ọmọlàkejì rẹ̀ ní àmàmà ṣekú pààyàn ní tọ́tẹ̀ ẹni tá a ti pààyàn wọ́n pa ẹni tó ṣekú pàṣán tàbí òfin ọlọ́ torí ẹ ẹ̀mí kan ò ju ẹ̀mí kan ìwọ ò fẹ́ kú kí wọ́n lọ ṣekú pẹ̀lú mi ẹnikẹ́ni tó bá ti lè ṣekú pààyàn kò sẹ́nìkan bí orí ara rẹ̀ ṣùgbọ́n nígbà míì ẹnìkan lè ṣe púpọ̀ ẹni tí ó kú ṣùgbọ́n àti ṣekú pààyàn kò rọrùn fún àfi ìgbà tó rẹ́nìkan bá dì mú ẹ gbọ́dọ̀ jọ sáwọn ò gbọ́dọ̀ lọ́mọ yín lọ́wọ́ o ẹnìkan lọ́ba ọmọ ẹni tó ṣe kú pa lọ́ba ọmọ lẹ̀ tí wọ́n fi rí pa ẹnìkan lọ́ba sọ pọ́npọ́n sí láàrin ẹsẹ̀ tóbi ṣubú tí ò lè lọ́mọ́ tí wọ́n fi bá tó fi rí pa á pé ẹni tó sáyẹn lọ́gbẹ́ ẹni tó yíyan bá a. wọ́n gbé ńgbà tó sáyẹn lọ́gbẹ́yìn yẹn ń bá yìí ọba ibi tí kú tí pààyàn ẹ̀jẹ̀ dàgbàgbà onítọ̀nkú a sọ pé ẹni tó yìn ń bá tọ́sọ láàké tó gún lọ́bẹ̀ òun ló pa ṣùgbọ́n ẹni tó wá múlẹ̀ ńkọ́ nítorí pé ìwọ ọba múlẹ̀ tí ìwọ ọba sọgi sí láàrin ẹsẹ̀ kó fi ṣubú ẹni tó pa ẹ̀yìn ìbá ti bá nítorí pé kìí ṣe gbogbo ìgbà tó bá gbé ìmọ̀ lọ́pẹ̀ mẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀mí kan fẹ́ ṣe kú pa ẹ̀yìn náà ló lè rí pa nítorí pé tó ń ti máa tó gbé lọ́wọ́ yìí ó lè mọ ẹ̀yìn agélége ó lè mọ eré gidi sá ó sì níbi tí ọta àbọ̀n rẹ lè rìn dé tó bá ti sáré tayọ ibi tọ́ta àbọ̀n rẹ lè dé ìrọ̀kí kò sáwàá wí kan ó lè rí pa torí ẹni tó dájú ni pé ẹni tó bá wọn mú ìyànlẹ̀ tí wọ́n fi pa ó kópa ribiribi níbi ikú tí wọ́n ṣe pa ẹni tó kù yìí ìlú àti sallallahu alaihi wasallam wọn adájọ́ pé ẹni tó pààyàn gángan ó ní kí wọ́n pa ọ̀sọ́bìnrin sọ abẹ́rí ó sì ní ẹni tó bá bá wọn dìímú tí wọ́n fi pa tí wọ́n fi gbé mú tí wọ́n fi rí pa ọkọ àṣẹ pé fún tì má lè wọ́n wàá tì má lè kìí ṣe pé wọ́n fi sínú àtì má lè gbẹyọdún kan gbẹyọdún méjì wọ́n tì má lè títí dọjọ́ kú rẹ̀ àjẹ kọ hàn dáadáa yìí pé yọṣùbẹtò hẹtẹlmọt wọ́n tì má títí dọjọ́ kú yìí ti pẹ́ sọ pé a ti máa lé fún ninety nine years nine months ninety nine years nine months ẹ̀yin ti mọ̀ pé wà lọ́mọ ọgbọ̀n ọdún ẹ wá lẹ̀ sí máa lé ọdún mọ́kàndínlọ́gọ́rùn-ún àtòsùn mẹ́sàn-án eléyìí kìí ṣe pé wọ́n ti máa lé ní ìtinimálé ti gbére kése kìí sẹ́wọ̀n gbére ni nítorí pé lérò tiwa a lè máa wò pé kò lè lo ninety nine years láyé nítawọn náà sì gbà lérò ni pé ẹ̀wọ̀n gbére la fẹ́ fi sí eléyìí ò tí ó nídàájọ́ ẹ̀rí pọ́pọ̀ láwọn kóòtù ilé ayé wọ́n lè sọ pé wọ́n ti yàn mọ́lé three hundred and sixty years wọ́n lè gbọ́n sí ìyàmálé five hundred and fifty five years lérò pé bàbá ńlá rẹ̀ gan òṣèlú rẹ̀ bó ló ń ti fẹ́ ṣerú ẹ̀ ọlọ́lọ́lá kọ́ tọ́lọ́n bá kọ́ pé yóò lu ẹgbẹ̀rún ọdún láyé ńkọ́ àbí òye wa ẹ sọ yọ hàn tí ẹ fi sí àtìmálé gbére gbére ń lè jọjọ mẹ́ta ní gbére tiẹ̀ pé gbére ń lè jọgbọ̀n ọdún gbére ń lè jọgọ́rùn mẹ́ta ọdún kálukú pẹ̀lú àpẹlẹ torí ẹ̀ wọ́n ti málé títí tí kò fi pa nítorí pé ẹsẹ̀ tiẹ̀ náà kéré sẹsẹ ẹni tó pa ẹni tó kù yìí nítorí fóònù ló ṣe ìrànlọ́wọ́ ńlá tọ́wọ́ fi ba ẹni tó kú tó fi bẹ ẹni tó kú lè jẹ máa àdúrà ti الصنعاني من على المصنف أكبر بوارة لا تدع علي ابن أبي طالب رضي الله عنه أن يقبس الممسك في السجن حتى الموت أتي أن تضامني الله títí أن tó ṣe kú pa ان fi pa àrùtẹ́ wọn títí tí kò pa ẹni tí kò ní à ń fi pò bọ̀yọ̀ nínú. lẹ́yìn túmọ̀ sí pé mọ́páyìn wọ́n sì ran apààyàn lọ́wọ́ láti pa nítorí pé ṣẹ̀rí àtẹ̀sìn Islam kò fi ọ̀daràn sílẹ̀ kò ní fi ẹlẹ́sẹ̀ sílẹ̀ láì jìyà. islam ò fara mọ́ kéèyàn jẹ́ ọ̀daràn kò bá jẹ́ ọ̀daràn gidi kò bá sì jẹ́ ọ̀daràn tó lábùlà nítorí pé ẹni tó ṣe kú pààyàn ọ̀ràn tiẹ̀ náà kéré sí tẹni tó bá mú un lẹ̀ ìdí àkànfin ní sọ pé ẹgbẹ́ òun náà lórí lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ní pé dídìmú lọ́ba wọn dìímú mímú mọ́lẹ̀ lọ bá wọn mú mọ́lẹ̀ gbégbé jìdínà ló gbé jìdínà rẹ̀ láti rọ́nà sá tó ṣùgbọ́n àríkọ́ sa láti àríkọ́ bù ládàá àríkọ́ yìí ń bá wọn á ní tó náà ṣe kìí ṣeré nítorí pé agbépo lájà ò jalè àbí kìí ṣolè bí ẹni tó bá bàálẹ̀ ẹ ti mọ̀ yín pé àwọn ọ̀daràn sọ̀rí ara wọn nígbà táwọn ẹni rere náà kọ́ tí wọ́n ń sọ̀rí ara wọn ẹni bá ní mú ìyàn mọ́lẹ̀ tá a fi ṣe kú pa rere lè àbọ̀daràn ọ̀daràn lélẹ́yìí eléyìí ń kí ni ìdájọ́ ànábì sallallahu alaihi wasallam nípa àwọn ọ̀tá àwọn ọ̀tá tó ń ja ìsìláàmù lógun mùsùlùmí jẹ́ mùsùlùmí àwọn kèfèrí wọ́n pín sí mu'ahad àti muharib mu'ahad ó lẹ́ni tá a bá dá májẹ̀mú wípé tí ọ̀gá ṣe islam ajẹ́ pé kọ́ san owó ìtaràn eléyìí táwọn kèfèrí máa san tí wọ́n bá fẹ́ máa gbé abẹ́ ìjọba islam àyíwá ṣe léyìí ajẹ́ pé kọ́pàlì ogun máa ò àjà lógun tòun tó bá ti gbà láti san owó tanràn yẹn ló ti gbà láti máa gbé abẹ́ ìjọba ẹ̀sìn Islam òní wọ́n ń pè ní mu'ahad ẹni tá a bá dá májẹ̀mú ipa dáàbòbò á sọ níbi tá a ti máa sọra wa a sì ní náwó bàjẹ́ sí a sì ní dẹjú sílẹ̀ káìdọ́ máa ṣe lábẹ́ ìjọba ẹ̀sìn Islam látàrí pé kò gba Islam àmọ́ gbà láti máa san al-jizya oríṣi kẹta ni al-muharib ọ̀tá wa ọ̀tá wa tí ọ̀pá mọ́ ẹni tó gbé àjọ ní agirimẹ́ǹtì kan pẹ̀lú wọn tó bá kún kún tó bá sì fọ́ fà àmọ́ tá a wọn àwa ń dẹdẹ àti pa wọn tá a bá rà wọn mú àwọn náà ń sì ń wọnà láti pa wá táwọn náà bá mú wa ikú ń dẹdẹdẹ dẹdẹ ń dẹkú ni láàrin wa táwọn àwọn oníyìn náà máa ń pè ní muharibun àwọn tí ń jà wá lógun àwọn tí ń jà wá lógun yẹn ìjà ń bẹ láàrin wa táwọn a sì ní wàrà ro àní káwọ́ gbéra níbi àti já àwọn ẹni tí ń jà wá lógun yẹn lógun. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير àti kéde gbà fáwọn ẹni tí wọ́n ń jà lógun pé wọ́n sábò tuntun ẹ̀yin náà jà wọ́n lógun pẹ̀lú àyà yẹn lọ́lọ́run fi sogun jíjà lẹ́tọ̀ ọlọ́run sì jẹ́ alágbára láti ràn yín sí. báyìí ni àwọn mùsùlùmí ni wọ́n ṣe máa ń ja àwọn ọ̀tẹ́sì islam lógun àwọn ẹni tá à ń jà lógun yẹn àwọn là ń máa ń pè ní almuharibun almuha almuharibun àwọn ẹni tí ń jà wá lógun almuharabun àwọn ẹni táwa náà ń jà lógun ahlul àwọn ẹni tá a jà lógun torí ẹ irú kọ́ńtírì àwọn ẹni tá à ń bá ń jà lógun àwọn máa ń pè ní darul harb dàrú alḥaq àwọn ẹni tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn ń pè ìlú wọn ní kíni dàrú islam tán àwọn wọ̀nyí dàpọ̀ ní almuharibun ibi tí ẹ̀yin bá ti ń jáfara tẹ́ ń rò pé oúnjẹ alẹ́ lẹ́sìn wọn ṣe àwọn ò ní kọ̀ láti fi yín sóúnjẹ ọ̀sán ọ̀tá yín ọ̀tá yín ni wọ́n ọ̀tá yín ni wọ́n. gẹ́gẹ́ bí a lónìí ẹ rí i pé ìgbà tí àwọn ọ̀tá ìsìn Islam tí wọ́n ń ṣe nǹkan tí kò dá tó burú tó bẹ̀rẹ̀ tí àwa mùsùlùmí sì ṣe káì ọ̀tá ìsìn Islam yìí sábà fẹ́ gbọ́ káì pàtàkì jùlọ lílẹ̀ ayé ṣe wá dà lónìí tó jẹ́ pé àmì agbára àmì níní ìkápá lórí nǹkan ìgbà tó burú tọ́jú lóró ọwọ́ wọn lọ́wọ́ torí ẹsẹ̀ yìí bá wọn sọ̀rọ̀ tẹ́ ń halẹ̀ tẹ́ ń sọ pé ẹ lọ sọ́ra yín and eh, a máa tẹ̀kì àwọn measures tó jẹ́ pé ẹni lálàáfíà pẹ̀lú ẹ̀ wọ́n máa ń mú pọ̀bọ̀ jọ́yìn. àtàwọn ni ajá ti ń pa kúrú mọ́ ẹ̀yìn àtàwọn táàmù ẹ̀yin náà ti wá gbàgbé ọ̀rọ̀ ọlọ́run ti sọ pé wọ́n ń ta ọ̀gbà àǹkàlì ọ̀húdù wà lẹ́nu sọ́ọ́rọ́ ẹ̀tẹ́ ti tí àmì lẹ́tọ̀ Yahudi ní àbínà sọ́ra wọn àní yọnu sí láíláí orígbà náà máa ń sẹ̀sìn. torí alimuharibe ẹni tí ìjà yín lógun ọ̀tá yín ni o ẹ má ti ara yín jẹ àwọn kìnnìkan European country American country kìnnìkan country tọrọ bá dọrọ islam àti kófòrò kálẹ̀ rò kí wọ́n gbé lẹ́yìn kófòrò náà islam wọ́n lè máa gbowó yín lọ́wọ́ kan wọ́n sì máa gbẹ yín lẹ́sẹ̀ lọ́wọ́ kejì irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ ní France lẹ́nu kan àwọn ọ̀tá wa náà àbí tí wọ́n bá ń tan ara rẹ̀ lẹ́ ló níbi wọn á dọ̀rẹ́ wa sẹ́yìn ìlú wa sọ pé ọ̀rọ̀ tó lórí wọn sọ òjẹnu rẹ̀ lọ èwo lọ sọ tẹ́lẹ̀ tí òjẹnu rẹ̀ lọ sẹ́yìn máa ń tọ́sọ rí sí islam tó jẹnu rẹ̀ ni aslan táwọn fẹ́ kọ́ da akùnrin tẹ́lẹ̀ nù ẹni tó bá ti sun àsùn péye ìyá ọmọ kọ̀tà lọ́dún tẹ́lẹ̀ náà àwọn fẹ́ gbowó ọwọ́ yín ni nínú ẹjẹ́ kí wọ́n lè sọ gbogbo ń wà nù wọn. ṣùgbọ́n kọ̀tùbẹ́dẹ̀ ti lọ́gbọ̀bọ́ fi ẹ̀fọ́ ẹ̀hìn wa ma tukhfi suduruhum akbar ìkórìíra ti hàn lórí ahọ́n wọn tẹ́lẹ̀ ẹ wá gbọ́n tó lọ sọ ó ní ìkórìíra ti hàn lórí ahọ́n wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ọkàn wọn gbé pamọ́ tẹ́lẹ̀ rí ó jẹ́ kí wọ́n sọ̀rọ̀ tí o ti hàn ní nǹkan tuntun nínú ẹnìkan tó nu wọn ní ìdájọ́ aṣọ pé ẹ̀bọ̀ ẹ̀kọ́ tí wọ́n ẹ̀ má rajà wọn má wọ́n dàbí bírèdì bá wà láti France ẹ̀ má jẹ́ kí ẹnì tuntun sọ náà èwo ni tuntun tí wọ́n sọ sẹ́yìn ọ̀gbọ́n rí àdẹ́pẹ́ mi yóò ti gùn dáadáa ni torí pé sọ́tò bìlẹ́kẹ̀lẹ́ ẹ̀yà mo máa kún tẹ̀jà hílà wọ́yẹ sí kẹ̀bìl ẹ̀ǹdẹ́ ìmẹ́lẹ́mùtìzẹ̀wé ntọ́ ọ̀mà lónìí tẹ́mi rẹ̀ bá gùn ọ́ padà ní kótó kù ẹni tó sì bẹ́ńsẹ́ tó ń gbé kọ́ńtrákì tó máa bá mi sòfin fún tí wọ́n bá ń ṣe wá máa sọ fún mi máa bá mi sòfin tuntun lórí gbogbo ìgbésẹ̀ tó bá ń gbé wọ́n tó àṣírí wọn fún mi wọ́n mọ̀ wọ́n tó àṣírí fún wọn láì gbowó sẹ́ báyìí ṣe rí mi àfi tẹ̀ bá rí dàgbà délẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ ló jókòó wọ́n sì máa gbé àwọn intelligent information secret information wọ́n máa gbé wá fún wọn without payment wọ́n ló ti rọra máa gbà ok tó tó kù tó jẹ́ kò síbi ẹ̀wọ́n ní lágbádá náà tó sọ ń tẹ tàmẹ̀dọ̀ tó náà dá sí ń jọ́nà wọ́n sì máa kó sọ fún ọ wọ́n sì máa kó yóò tún dídé òní sọ pé jazakallahu khairan jazakallahu khairan báwo fọlọ́fọ̀fọ. torí ẹ̀sẹ̀ mi bá gùn èèyàn máa ń sábà sàǹfààní gbogbo orun kaba. akramakumullah kí mùsùlùmí kọ́ mọ̀dà rẹ̀ lọ́tà òun làkọ́kọ́ palẹ̀ máa àti dojúkọ̀tà tí ọba lọ ṣèṣì mọ́ ọ̀tá lọ́rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé wọ́n padà fi ọ́ ṣèpàjẹ́ ni ìgbà tí àwọn ilé ìwé ìròyìn kan ní France ní Paris wọ́n ń pè ìwé ìròyìn yẹn ní Charlie Hebdo wọ́n lọ ya karikatẹ́ẹ̀ kàtún anabi muhammed sallallahu alayhi wa sallam àkómọ bí tó lórí bú wọn tẹ́ ti rí fọ́tò anabi rí tẹ́ fi wá ń ya fọ́tò bèbí pa anabi lélẹ̀ wọ́n á yẹ anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí adókùnmọ̀mí oko ìhámára àdóni àdó olóró àti àwọn àkàrà olóró anabi wa ń sọ ike adékò gbogbo àwa mùsùlùmí o agbésùmàmí ni wa lẹ́nu àwọn dìgbìrín màálù ọ̀bọ wọn wá ń ta àwọn èrò yìí ara wa ń ta gbogbo mùsùlùmí tó bá ní ìmánì àkọ́kọ́ kò yà wá lẹ́nu nítorí kílẹ̀ ń tún fẹ́ kọ́ta yẹn sèé àkọ́kọ́ ọ̀tá ọ̀nà làwọn ọ̀tá àdìmẹ́lì Muhammad sallallahu alaihi wasallam olóhùn sì ti tú wọn ó fi tú wọn fún fún wa débi pé ẹni tí máa ń wá wàhálà ló kù ní òpò wọn mà ìgbà tó náà sọ pé wọn lẹ́nu tó rà ń tẹ̀lé ọ̀hún wọn lẹ́nu nà sọ́ọ́rọ́ ṣẹ́tẹ̀ tẹ̀tẹ̀lé àmì lẹ́tọ̀ Yahudi ni àbí nà sọ́ọ́rọ́ kò sẹ́nìkan nínú wọn tí ó yọnu sí ọ ṣáájú kó tó di pé wọn náà ń bá wọn ṣẹ̀sìn wọn tí wọ́n ṣe ẹ̀yin náà lè ti bí ìsánákì èso ògùn pàápàá jùlọ láwùjọ àwa Yorùbá nínú tí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá máa ń sọ onáni pé ọwọ́ àwọn pẹ̀lú àwọn ẹni tó jẹ́ ẹlẹ́sìn kọni yóò kiri yó ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ó ti wọ́wọ́ ẹsẹ̀ ti wọ ẹsẹ̀ kò sí pín níyàmà nítorí táwọn bá wo gbogbo òdìlà wọn ìsagbọn bàbá ni ìsagbọn tìyá ni táwọn ṣe ní mùsùlùmí làwọn tó rí ẹlẹ́sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù torí ẹ̀ kò sí yà àfi káwọn ṣe sùúrù ẹni tó lágbàáyé nù nítorí ẹlẹ́sìn rí pé wọ́n máa bá àwọn kọrin yóò ṣe wọ́n mọ báwọn kiri yóò ṣe lọ́nà tó ṣe wípé ẹ̀mí àti ọkàn wọn ti fúyẹ́ sí wọn kọjá gbogbo sísọ kódà tẹ bá jẹ́ pé ẹ bá lè ríran mọ̀lẹ́tẹ́ ń bẹ nínú ọkàn ni tí wọ́n bá la ọkàn ẹlòmíì nínú àwọn mùsùlùmí àwọn tí èsì mùsùlùmí lẹ́bàáfẹ́ wọn nínú ọkàn wọn dìgbì nítorí wọn wò ah, ah, ah, baba matthew kọ síbẹ̀ ẹ baba matthew ló ṣe ọ lọ́sọ̀nà admission àbí òye wa fún ibrahim baba matthew olówó ẹsẹ̀ fún wọ́n ti pé mariam àwọn alágbó ẹ méjì àti kọ́rọ̀ ẹ̀sìn oṣù akáfa ọlọ́ọ̀lọ́ mẹ́sìn àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́nu sọ yorùbá lẹ́nu so ẹ̀yin ò wá rí i wípé àwọn kiri yóò kọrin yóò kò sí bí wọn ṣe lè fẹ́ ẹyin tó wọn lè fẹ́ ẹyin dénú ẹyin náà olùtún wọn kó sójú dáadáa tọrọ kan bá ti ṣe kínní kan wọn fi hàn pé ẹyin sara àwọn ọ̀tá àwọn ni irun kan jẹ́ pé bàbá yín kan náà àbíbò lẹ ti fẹ́ sọ sẹ́ni tó jẹ́ àbúrò màmá rẹ̀ ìyá wa ń jọ ó ju tèkúté tọ́ọ̀tì lọ wọ́n wá lọ bá wípé bọ̀dá ẹ ràn mí lọ́wọ́ awọ kájúlù ó sì mọ̀ pé òun ó rí ṣe orílẹ̀ òyìnbó ló ti dé ó ti dá nǹkan oríṣiríṣi sílẹ̀ owó ń bẹ lọ́wọ́ ó wá sọ fún ọ pé òun ràn lọ́wọ́ but there is a condition náà ni pé ọmọ mùsùlùmí o ọ dàpọ̀ mọ́ àwọn nínú sáfíìsì church àwọn tó bá ti ṣẹlẹ̀ gbàgbé ẹ̀ lókè sọ́fẹ́ràn rẹ̀ ni. ẹ dákun ẹ dáhùn sọfẹ́ràn rẹ ẹ dáhùn torí ká lè mọ irú àwọn tá à ń bá sọ̀rọ̀ pọlọpọlọ yín dé ìkànnì ìkà burúkú gan ẹsẹ̀ kà lásán ìkà burúkú sẹ́mọ̀sẹ́ni tó bá ń pín ìrònú ẹ̀bà àti fùfú ìlọ́gbọ́n wà lórí rẹ̀ títí ń gbàmọ̀ràn lọ́dọ̀ àjọ pé ẹ̀bà àti fùfú yìí náà àtọ́bẹ̀ ẹ̀lá ìlọ́wà lórí tí wọ́n ń kí ló burú bẹ́ẹ̀ àbí òye wa káró sọ mẹ́tì káró má sọ kídi ọ̀sán bá ti ṣégé ni ọmọ ti bọ́ ọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ti di kiri o àwọn asopọ̀ tá a rẹ̀ ni ọ̀tá rẹ̀ gidigidi ẹni tí ń sẹ́nà bó ṣe wọ jahannama kan jahannama a máa ń rìn kéré wọn lọ́kàn náà àwọn sálẹ̀ tó bá tó bá ti rí i pé ẹ̀mí òun ti ń ó ti ń sọ̀rọ̀ alẹ̀ fún kàlẹ́ ayé àtìlẹ́ ayé ń sọ̀rọ̀ alẹ̀ fún kàlẹ́ ayé àtìlẹ́ ayé tó wà lọ tán àbẹ́là irú náà ayé jọ́ọ̀tì wọn iná elépo fẹ́fọ̀ òwú tutù sí o tó wà fọmọ kásì tó bá ti wá jó tó ṣe yé agbára mi ọ̀ka yìí jáà nàmà yóò tètè tún padà síbi dáadáa. ẹnìkan wá ń bọ sánà bó ṣe wọ jahannam ẹgbọ́n bọ́lọ̀ ti po kọ̀ǹgàn báyìí lẹ́rù kìí ṣe pé ọ̀run àpáàdì ẹgbọ́n bá ń kiri ẹgbẹ́ máa sọ pé ọ̀run àpáàdì àpáàdì lásán mo rò wáyé jahannam ẹ wàláhì ṣe wá gbọ́ jahannam mamnu'u min as-sarf ọ̀gá torí ẹ ọlọ́dà kò má máa jahannam má sọ alọ́ máa jahil má mọ̀sí wa lọ́mọ sàáyè ọlọ́ndàkùn mọ̀sí wa lọ́mọ ọkùnmá iná gbogbo ná ọlọ́ndàkùn má jẹ́ àmà àkàràmọ̀kùn bó ni òkú ajọ́ tà ní ọ̀tá rẹ̀ gidigidi ẹ̀rì tí kiri yóò kàn tí ó rí yín tí wọ́n fà ń ṣe bí nǹkan ṣe ni ń ti ń ṣe ju tí wọ́n ń rò lọ yóò mọ wọ kíkàtẹ́gbin ni. ẹ̀yọ́ kẹ́hìn ṣe pàdé láńlọ́ọ̀ tẹ́ máa ń sùn tí gbogbo yẹn máa ń dá sọ̀rọ̀ tí gbogbo yẹn máa ń dá sọ̀rọ̀ torí bàbá kan lọ́ọ̀kọ́ dé sí la pé masha allah alakú ọtí ayélujára mo rò pé sọ̀rọ̀ náà wá ń ṣe báyìí pé mo lọ́rọ̀ mo lọ́rọ̀ chairman eh, landlord association kọrin yó secretary kiri yó wọn ò ní òbí tọ̀ wá ọ̀rọ̀ ń bẹ ní sátí àmà àsìkò ti lọ ọkùnrin sàtìmẹ́ta àkúmọ́ bẹ́ẹ̀ ṣe máa ṣe gbogbo àsìkò tó yọ ma ṣe bí ẹni da wele pele nítorí ìkórira yẹ ti pọ̀ jù ìgbà tó lọ wá sọ nínú àyà kan olùlẹ̀tẹ̀dẹ̀dẹ̀nà ẹ̀ṣẹ̀dẹ̀nà ti àjà wọ́tẹ̀n lẹ́lẹ́dínà àmàlẹ̀ yahuda wàlẹ́dínà ẹ̀ṣọ́ لتجدن أقربهم موتة للذين آمنوا الذين قالوا إنا نصارى ó rí àwọn ẹni tó jẹ́ pé wọ́n ó lè kókó jù ní ìbánisọ̀tá fáwọn amúmìní pípé àwọn ìyàwó dì ní àti àwọn ọ̀sẹ̀ bọ̀ ọwọ́ àrígbá àwọn ẹni tó sùn máa níbánidọ́rẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo làwọn ẹni tó ń sọ pé náà sọ́ra làwà. ṣé bá wò ó ah, wọ́ lọ́wọ́ òdodo lọ̀rẹ́ o àwọn ẹni tó ní wọn ò sún máa wà níbàánibọ rẹ kò fúyẹ́ wọn ò gbé fúyẹ́ fún wa ní líle líle ní gbígbóná gbígbóná ni wọn kò fún wa bó o wá ní tó bá yẹ pé àwọn náà kórìíra wa bíi tàwọn Yahudi ńkọ́ bó ni ọba rí wọn sọ pé tí wọn fúyẹ́ ẹ wo tí wọn ṣe fáwọn mùsùlùmí ẹgbẹ́ ànábì wa ẹ wá ya fọ́tò bèbí kan lánàbì tiwọn nu òun ni ń gbé àdó olóró òní àdó olóró àkàrà olóró òní àwọn èèyàn ń pakúpa òní ń sekú wo àìlórí lọ́wọ́ ìdìtò wọ́n ti sọ pé àwọn ni developed nation àwọn ni civilized wà abẹ́rẹ́ civilization náà ṣe rí àrùn mi lẹ́yìn ní ṣèpáànù rẹ̀ jù. ṣé ṣé máa sọ pé ẹ a ti mà wípé ìgbẹ́ màálù ó wúlò ọ̀sánfààní ṣébi tí ká máa wá fọ́ọ̀mù bíi gàrí ni ẹ̀yin oní civilization tó bá sọ pé ìgbẹ́ màálù wúlò ọ̀sánfààní ṣébi ká máa fọ́ọ̀mù bíi gàrí ni kàlà. torí ẹ̀ ilé ìwé ìròyìn òfò ilé ìwé ìròyìn àdánù ó gbé kàríkátẹ́ẹ̀ cartoon ó gbé kajáde ọlànàbì tiwa nù bóòlù ayé ọba bàjẹ́ burú tó tó bá tẹ̀ jẹ́ pé fọ́tò ń bẹ láyé ànábì subhanallah torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ mọ̀ kó rí làwọn kúkú wa akẹ́yìndé dasíwájú fún gbogbo ẹ̀dá kò sí fọ́tò láyé ẹ̀ gbogbo ànábì tó síwájú wọ́n ti wá wọ́n ti lọ ṣáájú tiẹ̀ àwa rí fọ́tò ní ayé ẹni tó gbẹ̀yìn bó lẹ́sẹ̀ rí fọ́tò tẹni tó wá ṣáájú rẹ̀ tàbí wá rí fọ́tò Jésù àtúrí fọ́tò ìyá Jésù àbẹ́ ẹ̀ ráwọn ọ̀rọ̀ gbóná ìrọ́ gbóná tí ń horù ilé ọ̀pọ̀lọpọ̀ gbéléyà á ọlọ́dàkùn mẹ́jẹ̀ tí wọ́n ta wọn agbègbè léyà ọ̀rọ̀ ní ti tọrọ wọn máa kanra wọn ní karate lórí àti ní gbogbo àyà fáwọn fi ń ṣàpèjúwe àgbélébù wàlà hàwùlà wàlà quwwata illa billah kò kúkú pẹ́ kò dínà. báyìí náà rí lórí Facebook ẹni tí wọ́n fi ń act Jesus ti ń pariwo fara ẹ pé i'm not your lord i'm just a comedian kọ́mẹ́dì lèmi ń ṣe ẹ dákun òun èso olúwa yín stop calling me stop begging me ask your lord i'm not your lord fẹ́mi pé òkùnkùn yín kò nínú ọmọ màmí ní ìsinsìnyí àwa lè yarí sẹ́ẹ̀dì kan pé. aliyarí bá yàn pé ẹyẹ pele yìí lánàbí Muhammad sẹ́nìkan sọ bẹ́ẹ̀ fọ́tò wọn yà àríwá nàbí Muhammad sọlá àgbà lóòótọ́ àwọn aláìlórí lọ́kàn títí wọ́n ti ta dànù kan sí bẹ̀rẹ̀ alukóraní tí wọ́n lè jáde lórílẹ̀ kan pa nàbí nù kí fọ́tò wọn tó rọrùn ló ti gbiná kó tó rọrùn ti gbiná ẹnì kan àwọn àbí wọ́n fẹ́ràn rẹ̀ pọ̀ torí pé alùpùpù yà fọ́tò ṣéwù rẹ̀ wọ́n lè yà kan kó sẹ̀rẹ̀ báyìí sápọ̀tì wọ́n lè sèkan kó ṣe sápọ̀tì ọ̀kan lè máa wò bọ̀ bí ẹran ara ara pé àwọn tó wọn wá àlùbáríkà wọn nù mo rò pé wèrè wọn mọná àbí wọ́n ti ya fọ́tò kan wọ́n pè tà nábì rẹ̀ wọ́n lè ya kíní kan ká àbùkọ́tì dè lánìí wọ́n lè sọ pé lè ya amadu ti dání àbí wọ́n lè ya nìkan pé ahamadu bàjẹ́wí àbí òye wa muhammadu badawi wọn lè yàtọ̀ muhammadu àbí ahmed arifai eh, wọn lè ya gbogbo wọn léwu èwo náà wọn fi sí ọrùn kan tí ọba wọn ilé ńlá mu kò sí màtó fọ́tò ànájú kò sí nǹkan jùlọ òpònú dìde nìkan wà lọ ya cartoon yàrá pé muhammadu onáà pé rọlọ ẹ kí ni àwọn yàmùyàmù kí ni wọ́n lè ṣe fókè tẹ́ ẹ̀ máa ń tí yàmùyàmù lè ṣe fókè nàám òkè wo lẹ́ẹ̀ máa nàìjíríà báyìí ẹ ti ká lọ sí zumarọ làbújá mọ̀lẹ́kọ́ yìí náà máa rókè kábírù wò àbí ẹ̀kọ́ ni tí ẹgbẹ̀rún yàmùyàmù lọ́nà ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún jẹ́ kí ni mílíọ̀n ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún yàmùyàmù tó bá dìgbò lu zumarọ wọ́n bara wọn nújẹ́ àbí wọ́n ní bara wọn nújẹ́ wọ́n bara wọn nújẹ́ sẹ́mi ni ọ̀ wá mi zumarọ̀ mímí kan ní mi kí á ní zumarọ̀ jámálẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam kọ jámà kankan kì í ṣe pé ànábì wa náà òkúta ni o kì í ṣe tá a gbà lérò nù o ṣùgbọ́n tá a gbà lérò ni pé ẹni tọ́lọ̀ wọn bá gbéra ẹni tọ́lọ̀ ń ṣe láti wájú fún gbogbo ọmọ ànábì Adam níjọ́ ojú ọ̀pá níjọ́ ọ̀dà ọjọ́ pé ń bẹ alùpùpù kí á ní yàmùyàmù àwọn àdìgbìnrin màálù ọ̀bọ kí lọ́ọ́ fẹ́ ṣe fún relé kò lè ṣe kankan fún kò lè ṣe kankan fún. akramakumullah ẹ rí i pé yamkuruna wa yamkurullah àwọn ń dètè ọlọ́wọ́n bá ń sì ń dètè tiẹ̀ ẹ sì mọ̀ pé wallahu khayrul makirin ọlọ́wọ́n bá lọ́ba tó dáa jù létè dáa. láàrin gbogbo abẹ́tẹ̀ ọlọ́run ló dáa jù létè dá wàláhì bí wọ́n tún ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n lè ṣe ṣùgbọ́n kò tún kẹ̀kẹ́ lára anabi tí wa Muhammad sallallahu alaihi wasallam kọjá ẹ lọ dì mú ní tí wọ́n ń ṣe ń gan èmi ò tún ṣe sábà fi ọ̀fẹ́ tí wọ́n fi ṣe nǹkan sọ fẹ́ kó ìkórìíra Islam sáwọn èèyàn lẹ́mìí pé tó bá gbà nàbì islam wọn ni tí wọ́n wá di mùsùlùmí ṣé tó bá gbà nàbì islam wọn ni tí wọ́n mọ̀ pé islam ẹ̀sìn terrorism ni mo rò pé iye táwọn fẹ́ àtìvò jù báyẹn lọ because nísìnyí àwọn fẹ́ ṣẹlẹ̀ ayé bó ti ṣe wù wọ́n báṣubàṣu sàkùsàkù ṣùgbọ́n ìsìláàmù yìí pẹ̀lú àwọn òfin tó gbé wá bí mùsùlùmí kò ṣe káì ọ̀wọ́ òfin tí wọ́n ń gbọ́ ọ̀hún wọ́n mọ̀ pé ayé àwọn ó dòfò ó dòfò torí wọn mọ̀ ba islam lórúkọ jẹ́ ẹ mẹ́jẹ̀ ká tún gbàgbé at the same time báwọn eléyìí torí wọn dọ́ta yẹn mẹ́tẹ́ lérò báwọn àwọn òyìnbó yìí tó ti nìkan pé àwọn èèyàn tó ga jù láàrin gbogbo èèyàn àwọn èèyàn tó ga jù láàrin gbogbo èèyàn láyé anabi muhammed sallallahu alaihi wasallam ló fi ṣe nọ́mbà wán ẹ wàlláhi so gbogbo èèyàn takò òyìnbó pé orí ẹ orí ẹ kò dájú òyìnbó ìṣe mùsùlùmí bọ tó dàgbà orí ẹ kò charge ni wọn sọ pé tiyín ni ọ charge ní láti wá ṣe analysis fún wa jesus ní nàmbà tù lọ́dọ̀ rẹ̀ sẹ̀sùn mọ̀ fáwọn mùsùlùmí ọ̀rẹ́ wa gbogbo ànábì àwọn mẹ́nìkan ní ọ̀tá ṣùgbọ́n níbẹ̀ síbẹ̀ ànábì tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ láti wá tó gbogbo èèyàn torí rẹ̀ ọkùnrin ọ̀tá ti ṣe darí but jesus tó gbé sí nàmbà tù náà ìṣe mẹ́sàn tani nàmbà tù ẹ́ ó máa bá wò tani nàmbà tù náà ẹ́ ọlọ́mọdé afẹ́lì anabi muhammed sallallahu alaihi wa sallam one ní gbogbo àgbáńlá yìí tani nọ́mbà two anabi ibrahim alayhi salam nọ́mbà three hmm? na ẹ gbà ẹ gbà abẹ́rẹ́ nǹkan náà. ẹgbà nọmba one and two ẹ sọ pé nọmba three ọ̀nà nàbì Musa Isa Nuh àwọn mẹ́tẹ̀ẹ̀ta nọmba three torí pé àwọn sọ pé ulul azmi minar rusul márùn ni wọn jíjẹ ulul azmi minar rusul kò fẹ́ nìkan nu wọn lọ́lá lórí ẹnìkan àfìgbà tá a tún tó mọ̀ yìí pé wa afdaluhum ithnan àwọn tó lọ́lá jù náà méjèèjì méjì ni wọn. النبي محمد صلى الله عليه وسلم أتى النبي إبراهيم عليه السلام وأفضلهما محمد صلى الله عليه وسلم النبي محمد صلى الله عليه وسلم قلت الله أدعى النبي إبراهيم عليه السلام ثم في أو كان وشهد شاهد من أهلها من وانا لو كان وتتصق أنا ذكر أنا ما أقبل láàrin لا èèyàn gbogbo wọn ò lè àní sáláìlì wèrè láàrin wọn àwọn wèrè àárín wọn ni àwọn tó ń ṣiṣẹ́ nílé ìwé ìròyìn Charlie Hebdo mo rò pé yé wa nítorí pé gbogbo èèyàn lórí lọ́wọ́ ká má wèrè láàrin wọn àwọn kan máa ṣe ha hó láì ní pé ah, ha hó láì lọ lé kí ó ẹ kí ló dé wọ́n sọ pé ah, orí àwọn lu aago ni kọ́lọ́ mẹ́jọ orí tiwọ́ lu aago torí àtúrọ́mọ̀kọ́mọ̀lá. nísìn àwọn ilé ọ̀tá wa ni wọn gbogbo òyìnbó èso òyìnbó kan because tọ́mọ pọ́ndì la tọ́mọ játọ́ lẹ́nu pé you want to be in Europe you want to go to America you want to irọ́ lásán irọ́ burúkú lẹ́nu pé wọ́n jí àlọ́ sẹ́yìn ọmọ ni wọ́n jí àlọ́ ọdún kan ní wá nínú ayé yìí tó ní rí búrẹ́dì gbígbẹ jẹ ní France sẹ́yìn ọmọ bẹ́ẹ̀ because ní ìṣọ̀pọ̀lọpọ̀ máa ń lọ school and lọ school ń gbẹ́ fojú sí náà rí ẹ dáhùn ẹ dákun ẹ máa sòtò ọmọ lẹ fojú dé you want to go to Europe abẹ́ ẹ̀kọ́ ni for better life wọ́n kọ́ camp ẹ̀ náà ní refugee camp ẹlòmíín tó ń ta lottery sá tó ń fẹ́ lọ Canada sá wọ́n tún máa pè ní kíní kan lottery America ńkọ́ lottery àwọn kan ní green card àwọn kan ní blue card àwọn yóò ẹ̀rí pípẹ́ lójú ọ̀pọ̀lọpọ̀ wà ọ̀pọ̀lọpọ̀ wa lọ ọ̀pàdánù ẹ̀sìn kọjọ́ àwọn mùsùlùmí má a'udhu billahi minash shaitani rajim ṣe kí ìsara o àwọn ọ̀tá wa lọ ń lọ bá o àwọn tẹ́sí Islam lọ ń lọ bá kọ́lẹ̀ jẹ́ oyè wọ́n mọ̀ bú ànábì gan sallallahu alaihi wasallam dúró òní lè sọ̀rọ̀ ṣebí ìgbà tí wọ́n fi sínú ìwé ìròyìn lẹ́yìn pariwo àgbẹ̀kọ ni wọ́n wà ní Yúróòpù yẹn wọ́n máa bu ànábì wọ́n máa fi wé ìgbé òní lè sọ̀rọ̀ tòlú wọ́n kà wọ́n kà kanko bíi mànímàní wọ́n gbé ọrẹ́sẹ̀ lóyún pé wà á ìgbà tó ti pé nàìjíríà ń bì ẹ kí n fún yín lápèjúwe kan kí ẹ pé ọ̀tẹ́ ìsìslam subhanallah ẹnìkan nírú àwọn yunifásitì tí wọ́n sọ pé religion department so wọ́n wá ń sọ̀rọ̀ ní department yẹn wọ́n á mẹ́nu bà anabi Dawud alayhi salam síbẹ̀ yìí ti màdàmá ti dákọ̀ anabi gani alayhi salam torí pé sálọ̀ tá inú àwọn anabi ọlọ́run la nufarriqu bayna ahadin min rusulihi wọ́n á dákọ̀ anabi Dawud sẹ́wọ̀n káwọn ọmọ sọ pé king David gbàtí wọ́n rẹ̀ wọ́n sọ pé àwọn atrocities ó wà tó jẹ́ pé committed by King James by King David nínú ìjọba ní sani King David yẹn ó ní is also known to be prophet David but mind you mind you àbí òye wa King David is a criminal ah. la ilaha illallah ànábì ọlọ́mi kírímínà mùsùlùmí kan wá wà ń bẹ ara wa ta ọbẹ̀ sọ̀rọ̀ ọ̀kan náà mùsùlùmí tẹ́ ẹsẹ̀ rẹ̀ bí mìíràn pàf. la ilaha illallah this your Nigeria sí lọ Europe subhanallah ilaahu. ìwà màdà ń sàlàyé lẹ́yìn ọ̀rẹ́ yìí fún ẹni tó fẹ́ sọ̀rọ̀ yẹn pé ah. amamumára ni ìṣòro ẹ̀kú àbí òye wa amúmára ni àbí ìyàbá lọ sọ̀rọ̀ ń bẹ́ ọ àbí òye wọ́n kà pé fanati lójú ààrẹ fundamentally ẹ̀ ọ̀gá ti gbóyìnbó rọ̀ fundamentally lójú ààrẹ àbí òye so so that wọn ò ní jẹ́ ọ̀rọ̀ náà lọ ẹ dákun ẹ mú sí ibà a ara gbọ́dọ̀ ta gbogbo ẹni tó bá ní mánì sáyè wa nìyẹn ọjọ́ ń bọ̀ wọ́n tún bú ànábì wa náà sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ṣe tẹ bírèkì ẹsẹ̀ rẹ̀ pé kọ́ máa mìínú bẹ́ẹ̀ náà kò ṣe tẹ bírèkì ẹsẹ̀ rẹ̀ ndájẹ la wá dédò kàmá pàdé ntí ọjẹ wa o la ilaha illallah tó bá yẹ fi ń lọ nù. ní ìsìtẹ́ nìkan gbé jáde nu èrò ìjẹ́ bí nǹkan yàrá náà àbí èyí wa tó o máa ń ta àwọn èrò yìí ẹ̀yin á máa jólé nítorí ẹ̀ ẹ̀ máa ṣe wádìí òfò nítorí ẹ̀ mo rò pé náà ti mọ̀ pé gbogbo wádìí wádìí òfò náà torí pé gbogbo wádìí irọ́ lásán kò sínú Islam kò sínú Islam ó dàbí ìjọ nìkan ti sọ pé ìwádìí wà ní Islam wọn ni à kílẹ̀ rí ẹ̀ ó ní ẹnìkan jọ kàn ẹ̀ máa gbọ́ ọ wípé alábàágbé rẹ̀ ń yọ lẹ́nu ṣùgbọ́n tó bá jẹ́ peaceful protest àbí òye wa wípé alábàágbé rẹ̀ ń yọ lẹ́nu alẹ́ sọ̀rọ̀ láàṣọ la ní kókó gbogbo ẹrù rẹ̀ jáde ní kókó sórí ta gbogbo yẹn wọn kọjá gbọdọ̀ ránṣẹ́ kí ló dé alágbádá ló ní mí lára kò ní da fún lágbádá yìí ẹlẹ́yìn tó lé lọ́wọ́ kí ló lágbádá kò àdá fún. Is that, is that a riot? Is that a protest that sẹ́ńtì ẹ̀yìn ṣẹlẹ̀ gbogbo tí ọ̀jọ́ra wọn máa fi wéra wọn ẹ máa legalize ní Islam ò legalize nítorí pé ẹ fẹ́ wà current current yòó ní ìsìngbà táwọn máa ń ṣèwọ́de ní tó di pé wọ́n ń pààyàn wọ́n sì gé orí èèyàn àfi ìgbà tí èèyàn jókè búrẹ́dì ìgbà tá ń pààyàn nílùú kan wọ́n ní ká ní fi apá èèyàn nífà ẹnìkan sì ní mọ̀ ń sapá wọ́n gbá pé èèyàn lè lọ́wọ́ wọ́n ní ta ló ní di orí ẹnìkan sì bọ́ wájú pọ̀ ni wọ́n sì gbé orí ọlọ́pàá pọ́n ó sì gbé orí rẹ̀ lọ àbẹ́rẹ́ písí fún písí fún àbí kílà ń pè é písí fún àbí písí process a'udhu billah wọ́n tún ní ta ló ní di ẹsẹ̀ ẹsẹ̀ pín arákùnrin yìí nù a'udhu billahi minash shaitani rajim nígbà tí ìwọ́de òkò àdánù tó dolè já àbẹ́yìn náà rí àbẹ́ ẹ̀dálẹ̀ ni síbẹ̀yìn náà rí tó di pé gbogbo wíwá àwòsàn kan fọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní kó ètò tí àkọ́kọ́ ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ nbìkan nbìkan wọ́n nílé ọba níbẹ̀ àbá àwọn èèyàn sì yà wá àfi bí esu sọmọ tí esu bá fẹ́ bọ́ oko mẹsìmọ́ wáyé thousand aláwọn èèyàn from all corner wọ́n sì ń wọlé lọ òfin kankan lẹ́nu àgùkọ ọgbẹ́ wọ́n tún kó bàtà ọba wọ́n ní kíní kan kọ̀ọ̀pá àtẹ irọ́ lásán ṣé ni wọ́n ní àwọn òòṣà ló máa ń sọ́ba fa àbí nílẹ̀ yorùbá kíní máa sọ́ba irọ́ lásán àwọn ọlọ́pàá àti sọ́jà láàrin àwọn ọ̀sà nìyẹn la hawla wala quwwata illa billah gbogbo olùwádìí wa ló lè abẹ́rẹ́ rí nǹkan tí peaceful protest tóbi gbogbo wọn ló lè wọ́n wá ń tájẹ́tì gbogbo wẹ́ houses tó jẹ́ tìjọba wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́ wọ́n kó ráìsì wọ́n kó sẹ̀mù sípáàgì indomie iyọ̀ wọ́n kọ́ kadà ẹ wàllá wọ́n kọ́ kadà wọ́n tún kó páànù kan lé sẹ́nu pé bí ń pa wọn èèyàn máa wá páànù mùsà ibì kan wọ́n kó símẹ́ǹtì hábà hábà ẹjẹ àjọ polè ló lè tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sẹ́ni tí sàn bá sọ pé kíní kan ọ̀dà ẹ má tẹ̀ ara ń jẹ o yóò tún máa bí àìdá ni yóò tún máa bí àbúrò ni yóò tún ẹgbẹ́ yìí náà democropo lẹ ti mú wa àbí democracy lẹ ń pè so so ibẹ̀ lẹ ti mú wa so òyìnbó tó ń pè democropo wa tí wọ́n bá ń ṣèwọ́de lu èbó ẹgbẹ́ yìí náà níbi ṣe máa rí nígbà wọn pa ọlọ́pàá dúdú kan lamẹ́ríkà lamẹ́ríkà ọgbà fọlọ ọlọ́run ló mọ iye ẹni tí wọ́n bàjẹ́ ọlọ́run ló sì mọ iye ẹni tó tún kú tẹ̀lé bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ nígbà tó lórí amẹ́ríkà tó sọ pé no for protest again gbogbo ẹni tó bá ti protest fún ṣùtẹ̀ ní kálukú tó sinmi torí ẹ akaramakomọlá bẹ́ẹ̀ náà rí lọ́dọ̀gbọ́ gbogbo nǹkan ni wọ́n kó ní shoprite àwọn ìyá tí ń tajà wọn jẹ́jẹ́ wọ́n tún fọ́ gbogbo ṣọ́ọ̀pù wọn wíwá òfìjọba wọn kó o gbàdúgbò máa ń halẹ̀ pé ó kú kínní kan àwà tẹ́jú ọ̀gá dáńtí ń bẹ lọ́wọ́ rẹ̀ padà wọ́n máa kó wọn àwọn kan dáṣẹ̀ mọ́bìtà kínní kan padà kéékèèké àti. síbẹ̀ rí jọ́ọ̀s à ọ̀dà bíi ogun ọ̀láàhìn gbogbo ọ̀nà tó wọ jọ́ọ̀s tó jáde jọ́ọ̀s block torí wọ́n fẹ́ lọ fọ́ wíhàùs wọ́n sì fọ́ wíhàùs wọ́n kó gbogbo ń tọ́wọ́ à ń bẹ̀ kọ̀ọ̀kan kàkà síbẹ̀ rí lọrin wọ́n ní kìí ṣèlú jàgídíjàgà èmi mọ́ o ẹ̀yin náà lẹ́ ń sọ o ókè nígbà wọn wá kó gbogbo nǹkan àwọn èèyàn tí wọ́n ń jí wọn lẹ́rù jàgídíjàgà ló wá ju eléyìí náà lọ ká ọlọ́run dákun tún wá sí o ìwà burúkú kọ̀ọ̀kọ̀dá náà ni kọ̀dá. wọ́n lọ sọ́dọ̀ àwọn kọ́sítọ̀mù àwọn tó di hamara àdó olúgbòhùn àfọ̀sẹ́ àti dìgbà téèyàn wo fíìmù àwọn ẹ̀yìn wọn ti pé pé àwọn àfọ̀njá o àtàwọn fúlàní o ńgbà wọn ń jà láyé jọ o wọn á lọ pọ̀fọ̀ wájú iléeṣẹ́ kọ́sítọ̀ <laughs> tó sẹ́sùn mọ́ pé tani ń dúdú apẹ́yìn lójú ọdẹ apààyàn ìwọ gbé bàtàkàbùlà lọ ẹnìkan gbé bàtàkàbùlà kò dúró gbẹ́jọ́ lọ tani ó padà sá ẹni tó gbé sakabu lọ padà sá náà àwọn náà tó wá ń pe sọ́jà ẹ̀ràn wa lọ àbá ní forty minutes odi battlefield nínú òru ẹ̀wọ̀n tó ń fún shoprite náà lọ ní wàláhì kọjá àgùn kọjá àgùn rárá ni wọ́n kó gbogbo nǹkan pátákó gbogbo tóbi lórí fáànù fíríìjì kìnnìkan ẹnìkan wọn á kà máa wọ́n gba gbogbo gànímà tó kó ń bẹ wájú ẹ̀ bí àwọn agbófinró ṣẹṣẹ wọ́n ti sàkún ẹ̀ ẹ̀hẹ́n ń bolo ti ra gbogbo nǹkan yìí ẹ̀sùn jẹjẹ o ẹ̀sùn sẹ́yìn ọmọ ti lọ́ọ́ lù ní o wọ́n ti wá ní wọ́n ra àwọn màmá kan mo rò pé àwọn wọn yá sọlù ni hmm, wọn yá sọlù àwọn náà wọ jìlbáàbù nínú jìlbáàbù ìjáàbù ni wọn wá kó kàpá mẹ́ta tilẹ̀ gbé sábẹ́ ìjáàbù wọn ni ẹ̀yin náà lọ kó tiyín ẹ lọ kó tiyín ẹ gbọ́dọ̀. àwọn òbí lẹ́yìn ní ṣẹ̀fọ́ àwọn ọ̀rọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹnìkan ń béèrè ó ní òun rí ráìsì gbé ẹjọ́ gbà tí ráìsì yẹn tó bá dẹ̀ dájú pé tìjọba ni tó wọ́n lè gbé fúnjọba ètò ẹjọ́ bá dá ẹ̀sìn yọ oríire ó torí wọ́n yí fún ọ so wọ́n dẹ̀ gbé fún ìjọba pé kí ìjọba rẹ̀ pín fáwọn aráàlú but ìjọba ò pín ebi sì ń para aráàlú tẹbi ń patí ń dísẹ́ńsì amẹ́ríkà aráàlú tẹbi ń patí ń jésù èso dàbí ẹ̀ pàdádànù gàrí so wípé ẹjọ́ ta ṣé èyàn lè èyàn lè jẹ ráìsì ẹ̀kọ́jẹ́ halal because ìjọba ni olólè ni ọ lè olè ni wọn kàn ní gbé ọ lọ́wọ́ ni nítorí ìṣújú wà ń bẹ pé tó bá jẹ́ owó ìjọba owó ìjọba owó aráàlú o ò sì ní dí nínú owó tí wọn náà lẹ́tọ̀ọ́ ń bẹ kí wọ́n gé ọ lọ́wọ́ àmọ́ bàbá lórí sí mi torí ọ̀rọ̀ pé èso lè mú kó o lè ní ọ àmọ́ lè má jó lè dá gbé lọ́wọ́ ó lè dìbò àwọn ènìyàn tó gbà kọlọ̀ àmọ́ gbà tá ò sì lo ṣẹ̀ríà kí ló dé tẹ́ máa gbé gbogbo rọ́bìṣì béèrè wá fún ṣẹ̀ríà níṣìṣẹ́ tá a bá ní ká lo ṣẹ̀rẹ́ àtàní ọ̀jà lè ń tẹ́lẹ̀ náà kò sí o àní wọ́n ní ẹnìkan ní áùsù wọn tí wọ́n máa ń ṣe yẹn sí house of assembly wọ́n ní yíbo ni lọ́ba pariwo bí ìgbà tí nǹkan dà jù nínú áùsù let's there be ṣẹ̀ríà nàìjíríà ah. gbogbo gbogbo àti mùsùlùmí àti kò mùsùlùmí gbogbo wọn bá ń wò pé what do you mean tọ́ba ẹ̀kọ́ ni ó múra sí àwà kí sẹ́ríà wà nàìjíríà ojú tó nì bọ́tọ́ bá wà nàìjíríà ṣé àwọn mẹkáníìkì àtàwọn bábà táwọn ní ọ̀hún á ṣe òfin torí pé màá yọnu alukurani àti sunna ìwọ òsì mọ́ bí alukurani kọjú sí ọ̀hún mọ́ bí sunna kọjú sí àbẹ́rẹ́ rí nǹkan mìíràn ó dàbí ọba kan ni wọ́n ń ṣe interview fún ọba àlùkàn lọ́ba ní. God the Almighty said in the Quran, Wallahu khairu razikina. Olùkọ́ ẹ̀wọ̀n kí Alukurani náà lọ́ mọ̀ tó fi dọ́gba irọ́ lásán. Alukurani náà lọ́ mọ̀ tó fi dọ́gba irọ́ lásán. Ṣé wàá dé ipò tó ẹgbẹ́ bọ́ ló gbé ọ débẹ̀? Ẹ̀bọ náà lẹ́sìn ṣe ń bẹ̀. Alukurani wo lọ́wọ́ fẹ́ fi tàn yẹn jẹ? Ṣé bẹ́ẹ̀ tó kí ẹ má tara ẹ lọ islam ò ṣe é tàn jẹ ìyẹn ń mú islam ní múgùn torí pé ọfẹ mú àwọn èèyàn lẹ́rú kò lè ṣèṣe torí di eléyìí ẹ rí i pé gbogbo nǹkan tí wọn bá kó wa látọ̀dọ̀ àwọn òyìnbó yẹn ó nídìí àyẹ̀wò ó nídìí kẹjọ àìmọye súwìtì lòyìnbó máa ń kó wá sí àwọn àlùmí ẹ pé wíìsì ń bẹnu ẹ bóyá yóò sí ẹ sí ìrà àdánwò yẹn rí súwìtì ní sẹ́ẹ̀ máa la wọ́n tún lè ṣègi sí i àwọn tó bá la dáàrin ọba wíṣítì mbẹ àwọn súwìtì pọ̀ bẹ́ẹ̀ wọ́n kó wa láti lóyìnbó àwọn olùmọ̀ọ́ máa fi ṣe àpèjúwe yìí pé kò sí nǹkan tó dùn tó yìnbó kó wa tí ò ní kíkorò nínú kò sí torí ẹ ìwọ tí wọ́n kó wa fún kó o lò ìwọ lọ gbọ́dọ̀ fi làákà ìlò má tàn ara rẹ jẹ ẹ kíyèsára. torí ẹ òyìnbó kan wọn á sọ pé ẹ lè protest ẹ lè ṣe kínní ẹ rà burúkú ọmọ bí ẹnìkan wá wá nàbì tí wàá sallallahu alaihi wasallam ó lérò kó ń bá nàbì jẹ yamuyamu ní kàkà tó lè ṣe fókè gan kò sí nǹkan kan tó lè ṣe fún anabi ìṣòwò sallallahu alaihi wasallam lóòótọ́ àbínú àtàrà asọlọ́rọ̀ ìyàwó lọ́yẹ̀ kí wọ́n mùsùlùmí kọ́kọ́ sí àwọn tó bá ń sọ rọ́bìṣì báyìí báyìí o ti gbàgbé pọ̀tà wa ni wọ́n àrùn ọ̀lẹ́jì pọ̀tà wa ni wọ́n lọ́tí ti pé boycott gbogbo nǹkan bá ń tà gbogbo nǹkan bá ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà mùsùlùmí ò lè máa ṣe búrẹ́dì kí kèfèrí ó máa ṣe búrẹ́dì kọ́jà tètè kèfèrí ni ó wù ọ̀jẹ̀ jù mo rò pé yé wa ẹ̀yìn àti tó bá yẹ pé tọ́ ìwádìí ti fi hàn pé ti kẹsẹ̀ rí nàdà ó sì tún dínwó abẹ́ gẹ̀ẹ́sì ìgbà táwọn ta ti one two hundred kẹsẹ̀ rí yín sí ní fifty naira a sì wádìí arike fúláwà tó da làwọn náà fi ń segin ni wọn fi ń ṣe torí wọn mú ànábì ìṣẹ̀ṣà láàrin nǹkan méjì àfi kọ́ jẹ́ pé èyí tí ó dínwó jù tó sì rọrùn jù lànàbì máa mú òkú yé wa. torí délé ọ̀tá wa làwọn òyìnbó yẹn o ọ̀tá wa ni wọn ẹni tó ń lọ ìlú òyìnbó ọgbọ́dọ̀ ní ìfura gidigidi mọ́tàrà rẹ̀ dànù má lérò pé àárín àwọn ọ̀rẹ́ lọ wà tó bá lọ sọ láti fún wọn jù wá láwọn padà gbàgbé Islam ò ní ṣe tó nítorí pé àwọn á máa try láti sọ ìkẹfẹ rí ni ẹ̀yin náà ó sì rí ní tẹ́ láti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ táwọn máa ń lọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n bá padà dé wọ́n máa ń kó fà ọ̀hún yẹn wọ́n yí padà náà ni tẹ́lẹ̀ yìí náà ni ìyànjú tí àwọn lárúbáwá náà gbà ní kọ́nà kó fún wọn sí wọ́n ní ibi kan tó máa ń pè ní mọ́tàbọ̀lù jàlìyà especially ní Saudi yẹn nígbà èèyàn púpọ̀ ní wá sí Saudi yẹn tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣe mùsùlùmí so mọ́tẹ́bùl jàlíyà tì yẹn máa ń gbìyànjú láti introduce islam sáwọn èèyàn adúpẹ́ fọlọ́ ọ̀pọ̀lọpọ̀ máa gba islam kódà ọ̀kan ní kò dènà bí òkè chukwu bí chukwu dìkan ní òyìnbó àbíyíbò ọmọ nàìjíríà ń bì medical doctor ní Mecca province ó sì gba islam walhamdulilah sọ̀rọ̀ kẹ́lẹ́ apèpèpè awíwíwí ó lè má gbà nítorí ìkórìíra ẹ̀rí pé lọ́dọ̀ àwọn ibo ń bì àtàwọn south south àtàwọn kánú yorùbá náà wọ́n lè sin haúsá ní islam lẹ́yìn ọ̀gbọ́rí wọ́n lè sin haúsá ní this Hausa people this Hausa people if you come and join islam you become a follower of Hausa people Hausa people ta àjọpọ̀ haúsá náà là nàbì tòbígbọ́ tó bá rìn ó rí pọ́ làjú islam ti gbogbo èèyàn ni tó nàìjíríà haúsá pọ̀ nínú ẹni tí ń islam kò túmọ̀ sí pé ẹ̀sìn haúsá ni ẹni kèfèrí tó kùnú haúsá tó ti gba islam wọ́n máa ń pè wọ́n ní màgòzáwa màgòzáwa àwọn tí èsì mùsùlùmí tó ẹ kó lè jẹ́ wọn ṣe ó lè já bọ́gì bọ̀ ọ̀pẹ ni táwọn náà ń struggle lórí bí wọ́n ṣe di mùsùlùmí dòní most especially ó dórí gọ́vnà Kano State ó ń gbìyànjú personally láti rí pé àwọn magoláwa tó kù tí ò ti gba Islam láàrin wọn di mùsùlùmí so bẹ́ẹ̀ náà ni láwọn state mi so eléyìí túmọ̀ sí wípé ẹ̀sìn Islam yìí ṣe tẹ̀yà kan kódà kìí ṣẹ̀sìn lárúbáwá sẹ́mi kó pin rẹ̀ ni islam yìí tẹ̀sìn lárúbáwá ẹ̀sìn gbogbo àgbáńlá yìí ni wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira àárọ̀ àfi tí gbogbo àwọn èèyàn lápapọ̀ kó jẹ́ olùfúnni nírò òdùnnú fún àlùgbàgbọ́ òdodo olùkìlọ̀ fúnni lórí àwọn kékeré torí délé kí ló gbé wa lọ síbi gbogbo eléyìí ó náà ni muharibu àwọn tí ń jà wá lọ mọ ọ̀tá rẹ lọ́tà mọ ọ̀tá rẹ lọ́tà ẹ̀yin wo ìbòrí táwọn obìnrin máa fi borí yẹn tó bá jẹ́ pé bòrí jáńpé tó pé díẹ̀ ló fi ju èkísà léwọ́ lọ ni lóbìnrin bá fi sórí ní Amẹ́ríkà I mean USA àbí Europe any country ẹ̀rí bó ṣe máa describe obìnrin ẹ̀rí bó ṣe máa inferiorize rẹ̀ nítorí pé àwọn ń fẹ́kọ̀ pàṣẹ tó ti bó ti kéré tó tọ́kílẹ̀sì ẹni tí wọ́n á lo ìjà kúrẹ́ ló ti jẹ́ pé alihamudulilayi bẹ́ẹ̀ ṣe kórìíra ìsìláàmù tó yẹn iná la sì ráwọn ẹni tó yẹ pé àwọn náà lè koko wọn dúró déédéé lórí ìmánì wọn wọn ò jẹ́ kí mímì kan àwọn. so alihamudulilayi àwọn muharibun àpèjúwe kan wá ń pa wọn bì. àmọ́ wọn lọ́tà ọ̀rẹ́ la pè wọn wọn wá bá nàbì Muhammad a alayhi wa sallam à ń pè wọn ní ni Uraniyun wọn bá nàbì wọn ní ń àwọn nínú nǹkan tí Al-Madina tó sì fi gbajúmọ̀ tẹ́lẹ̀ òun náà pé a sì sọ bá nàbì sallallahu ó ti ṣe bẹ́ẹ̀ lọ́n kó kókó mbẹ́ ọlọ́run sì lọ kó dà sí jọ́fà jọ́fà yẹn ló ti ká máa gbé miqat nínú miqat wa tá a bá fẹ́ gbé ihram fún hajj tàbí umrah wọ̀lá ẹ̀ ti nígbà tó lọ́n wá da ìbà yẹn sí jọ́fà ìlú fọ́nká ìlú dahoro ẹnìkan lè gbé bẹ́ẹ̀ mọ́ torí rẹ ni ìlú kan wá ń bẹ nítòsí rẹ wọ́n ń pè ní rọ́ọ́bẹ́rù rọ́bìbì yẹn làwọn èèyàn ti wá ń lọ gbé ìfọwọ́mù mi. tó síbẹ̀síbẹ̀ àwọn àárẹ̀ oríṣiríṣi fún wa tí máa ń ṣèyàn ní Madina wọ́n á ní gbàtà tí wá Madina ibà dàbọ̀ àwọn anabi ọsọlọlọ àlùsọlọ àmì kọ mú ọ lọ sí ẹ̀yìn ìlú níbi tí ìbẹlò sọdakọ wà àwọn ràkúnmí táwọn èèyàn tí wọ́n san ní zakat anabi ọ̀fẹ́ fúnra rẹ̀ o torúkọ anabi gba zakat fúnra rẹ̀ kìí jẹ zakat kìí jẹ sàrà so àmọ́ ní kí wọ́n máa dà wọ́n lẹ́yìn ìlú torí pé tí ẹ bá ti yọ zakat tẹ kó fúnjọba ìjọba ni ó wà á pín zakat ń fáwọn tọ́lẹ́tọ̀ fi tọ́lọ̀ ní sọ fún wa ṣùgbọ́n ẹranko ẹ̀mí ń bẹ lára rẹ̀ ẹranko ò sí tìmọ́lé títí dọjọ́ pínpín. nígbà tí èsè mílíkì inú agolo ó ń bùkátà kí wọ́n máa dá dẹ̀ kọ́ ni àwọn èèyàn yẹn lọ sẹ́yìn ìlú lọ́dọ̀ àwọn ẹni tí da ràkúnmí tí wọ́n mú wá zàkàtì kí wọn lọ gba ìtọ̀ àwọn ràkúnmí yẹn fún wọn mu pẹ̀lú ògo ọlọ́run tí ń ṣe wọn yóò kó mẹ́ alọ́ wọn wọn lọta. ìgbà tí àwọn èèyàn yìí gba ràkúnmí fún wọn. sẹ́mi pé ń fà kéésì ẹ sì mú tẹ fẹ́ fi gbà tán tí ó sì àkúnmí bá ti bẹ̀rẹ̀ sí ní tọ̀ ẹ gbé síbẹ̀ wọ́n fún wọn ń tọ̀ mọ́ gbàtà mú sọ̀rọ̀ àkúnmí ọlọ́ọ̀ni kọ́ bá wọn láàmú oníkálukú wọn gbádùn ẹni ń ṣe wọn tí wọ́n fi mú wọn lọ bí tí àwọn ràkúnmí yìí wà ó fi wọn lẹ̀ ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọ́n bá ra gbogbo àwọn darandaran tí ń gbẹ́ǹdì rà fún mi wọ́n bá ra wọn mú ọ̀rẹ́ la pè wọ́n àsọ̀tà ni wọ́n wọ́n wá mú èso wọ́n kàn mọ́ wọn lẹ́yìn jùlọ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n wá dojú wọn kò rùn wọ́n fi ṣekú pa wọn ikú oró ìgbà tó yẹ pé ibi tí wọ́n á mú wọn lọ bára fún ní òdìnnà síbi tí anabi sallallahu alaihi wasallam wà nínú gbòòrò ìròyìn tètè kan anabi sallallahu alaihi wasallam ń pè lọ́sẹ̀lẹ̀ ni. tọ́ ìdájọ́ wò anabi wà dá hakama bí qat'i aydihim ọ̀pálásẹ̀ pé kò gbé ọwọ́ wọn. síbọ̀ ni wọ́n fi rá wọn ọwọ́ náà wọ́n fi kan ìsúnmọ́ wọn lójú ó ní kí wọ́n gbé ọwọ́ wọn wa arjulihim kí wọ́n sì gbé àwọn ẹsẹ̀ wọn ẹgbẹ́ ẹsẹ̀ wọn fi rìn lọ mú wọn kò jẹ ẹ sábà gbèdó torí kí á lẹ́sẹ̀ ọwọ́ ilẹ̀sẹ̀ <laughs> ẹsẹ̀ ẹsẹ̀ kálukú lẹ̀ gbọ́ wẹ̀sánlẹ̀ ààyò nìyẹn ó sì ní kí wọ́n kàn wọ́n léṣo lẹ́yìn jù nítorí pé èèyàn máa ṣe pààyàn ni wọ́n pa àwọn náà islam ẹ ṣeré lásán kọ́ ni káfíìrì sọ pé let there be ṣẹ̀ríà in Nàìjíríà ṣé máa pààyàn kan bẹ́ẹ̀ lójú rẹ àbá tó o bá fẹ́ dáràn ó tún pàkíyèsí ara ẹ pé ṣé orí yìí sì ń charge so arábìnrin kí wọ́n kan ẹyin ju wọn léṣo kàmá sẹ́mìlò ẹ̀yìn làbùrù àyà gẹ́gẹ́ báwọn náà ti ṣe kan àwọn èso mẹ́yìn ju àwọn darandaran tọ́ wọ́tẹ́rọ̀kẹ́hùn hẹ́tẹ́ mẹ́tò júwàn wà àfọ̀ṣà anábì sọ̀rọ̀ bá àdúrà wọn fi wọ́n sílẹ̀ títí tí wọ́n fi kú lẹ́ni tẹ́ di paku tó ń gbẹ paku. tọ́mátì ẹ̀dín ní Sudan bẹ́ẹ̀ bí wọn náà ṣe máa ń san àwọn èèyàn lásán wọn náà torí ẹ̀ kama fàcàlù bẹrùcà báwọn náà ṣe ṣe fáwọn darandaran lẹ́yìn kankan èso mọ wọn lẹ́yìn ju wọn gbóúnjẹ àtomi jìnnà sí wọn ebi òǹgbẹ lọ́wọ́ apá wọn ẹ wo ìrora tí wọn máa ké nípa ẹyin ju ẹni wọn awo ebi ẹ wọ òǹgbẹ tẹlẹ ìbẹ ìdájọ́ tí Ànábì sallallahu alaihi wasallam tó dá nípa wọn so eléyìí yóò mú kálukú mọ islam máa ń lo òfin ṣẹ̀ríyà ẹ̀mí kan ò ní lọ́nlọ́pọ̀ kẹ́ni tó pa kọ́ wa jẹ́ pé yọ lọ bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ ló fò láì jẹ́ pọ́wọ́ bà wọ́n sì fi jófin kí ni ti ni jófin tó wà ń bẹ̀ ojú gbogbo àgbáńlá yín ló sì jìyà kí yọ jẹ́ ìhánilétí sẹ́ni tí ni rẹ̀ náà máa ń kọ́ ń kọ́ púpọ̀ pé wọn náà lè pèrú ẹ ṣé ó lè mú jẹ ó lè mú jẹ ìdẹ́gbẹ́ máa ń lò fún ọlọ́run ara nǹkan tẹ́yìn náà ó rí ni pé ààbò pọ̀ níbi tẹ́ ń ti ń ṣòfin orílẹ̀-èdè tẹ́ máa ti ń lò fún ọlọ́run ààbò ọ̀pọ̀ ń bẹ torílẹ̀-èdè bá tún tóbi ju bó ti ṣe wà lọ lẹ́ẹ̀mẹ́wàá kò síbi tó dára tẹ́ sápamọ́ sí òmùnà nírọ̀rùn torí di eléyìí ìsinmi gan wà fáwọn ọlọ́pàá tí ọba yẹn mú wọn wọn ò ní ti wàhálà lọ sí nítorí pé ẹnìkan ò sí tí ó máa gbọ́dàràn pamọ́ oníkálukú ṣetán láti tú àṣírí ọ̀daràn níbikíbi tí ẹ bá ti rí ṣe eléyìí jẹ́ ìdájọ́ ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lórí àwọn ọ̀tá wa tọ́tà bá ti kú pa ẹnìkan nínú wa ọ̀nà tó gbà ti kú pa làwọn náà gbà pa ọ́ tó ẹ̀mí kan jù ẹ̀mí lọ tòkọ́ lọ sọ ara rẹ̀ wọ́n máa ń bínú ẹnìkan àbí wà á ti ẹjọ́ níjà nítorí kọ́ máa wọ́nà láti ṣe léṣe o tọ́lá yìí náà lẹ́ni bá ń jà gbèsè ká kú kọ̀ tọ́ba lọ ṣe kú pààyàn láti pé wọ́n padà pa wọ́n náà ni ọ̀pọ̀lọpọ̀ ó sì máa wò pé ibi tó ń ti ṣe ẹnìkan ọ̀rọ̀ kò síbi tí èèyàn lè ti lè dáràn láyé tó ẹnìkan ọ̀rọ̀ lòdì torí pé èèyàn ọba rí ọ ọlọ́run rí ọ eléyìí ló fà á táàbò tó péye tí máa ń bẹ láwùjọ àwọn mùsùlùmí torí kò sí bá a ṣe lè dáràn táwa rí nǹkan bora nígbà tá à ń dáràn tí ó fi jẹ́ kójú ọlọ́run bò tó wà kò sí lábẹ́ báwọn ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́ ẹ jẹ́ ká rántí ike kò sí bá a ṣe lè ṣe ká lè jàdà bọ́ mọ́lọ́wọ́n ba lọ́wọ́. ìwọ ìdájọ́ sànà bìsọ̀rọ̀ láàrin sílà tó dá láàrin ẹni tó pààyàn àti ìyẹn ẹni tí wọ́n pa. ó wá nu Sahih Muslim látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi ike ẹnìkan dẹ́sùn ẹlòmíì pọ́pa ọmọ ẹ̀yẹ o ọdẹ́sùn rẹ̀ fanabi sallallahu alaihi wasallam gbàtọ́ fẹ̀sùn yẹn kan wọ́n pe ẹni tí wọ́n lọ pààyàn nítorí lábẹ́ òfin ọlọ́run wọ́n ní wọ́n pé kò wúlò tí wọ́n bá fẹ̀sùn kàn yẹn ẹ ẹni tí wọ́n fẹ̀sùn kàn yẹn kan ẹ má ti sọ lé o ẹ àwọn lọ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí nítorí ẹ má tara wàhálà kan kẹẹ̀ẹ́dẹ́gbẹ̀rún sílẹ̀ ẹ̀sùn tí wọ́n fi kàn wàhálà kan sẹ́yìn bá ti ń fẹnu warọ́ tẹ́ ìwádìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún wàhálà lẹ̀ ó sì ṣe kọ́jọ́ pé tí wọ́n ló ṣe wọ́n ṣe nígbà míì ó sì ṣe kọ́mọ̀sì nígbà tí wọ́n fẹ́ bọ̀ jẹ wọ́n pọ̀ wọ́n pọ̀ bàjẹ́ ẹ̀yin mọ́yìn nǹkan tó ṣe tí wọ́n lò ṣe tó dáràn tí ń sì ń sọ pé oṣù tó kùn máa ṣẹ́wà láìpẹ́ láì fáwọn ẹni tí ń tẹ́tí gbọ́ kún lè rò pé òótọ́ ni sọ torí ẹ̀ lẹ́nìkan máa fi lè gbọ́rọ̀ wá báyìí ẹ̀sìn wádìí yá ayyuhal ladina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu ẹ̀sìn wádìí torí òfin ọlọ́run dá lórí pé adájọ́ pàápàá ju adájọ́ ẹnìkan bá fẹ́ sùn kẹ́nìkan níwájú ẹ ẹ gbọ́dọ̀ pé ẹ mú ẹ dé ẹ ti mẹ́lẹ̀ ẹ lọ bẹ́ lórí ẹ gbọ́ ìyá náà wọ́n bá bi léèrè ó sì jẹ́wọ́ pé bẹ́ẹ̀ ni òun pa ọmọ ìyá rẹ̀ ìmánì àbùkátà ká máa tan ara jẹ nígbà ọmọ pọ́ sí ó lò sí ta ló tójú rẹ̀ tó parọ́ mọ́ni wọ́n fẹ́ mọ̀ bẹ́ẹ̀ nìkan rò ń gbà ń àbí wọn ọ̀rọ̀ ó sì mọ̀ pọ̀ nípe àbí ọlẹ́rìí títa ló pè wá jẹ́rìí nígbà tó fẹ́ pa nítawà ń bí ọlẹ́rìí tó pa àbọ̀ pa torí pé ìgbà tí ìwọ ọ̀gá ti gbà ipò sin tí wọ́n sin tí wọ́n lò sin tó ìwọ tó fẹ̀sùn kàn ìwọ lọ́wọ́ mẹ́rin wa ìwọ tó fẹ̀sùn kàn ìwọ wà gbúra pé rọ̀ ní ẹ̀rí èké ló mú wa. البينة على المدعي واليمين على من أنكر ẹni tó bá fẹ̀sùn kàn yín wọ́n lọ lọ wẹrí wa yéé ṣe pé ẹgbẹ́ kọkọ lọ ń búra pọ̀wọ́ ṣe bẹ́ẹ̀ ìwọ kọ́ lọ pa adájọ́ ìwọ sọ pé ṣe báyìí ẹ̀rí tí mo sì ní mi yéé ṣe kọ́ wa sọ pé ẹgbẹ́ kọkọ lọ ń búra ẹgbẹ́ kò ní dáa fóun tó wọ́n bá ṣe bẹ́ẹ̀ tó gbogbo eléyìí àìtètè pò lè ní tó lè ọmọ àti olóko ìwọ sọ pé mo fẹ̀sùn báyìí kàn ẹ̀rí mi sì ni tọ òun náà sọ wá fẹ̀sùn kàn inú kọ gbà kó tiẹ̀ tó mẹ́rìí wá àbí kọ gbà lẹ́yìn ìgbà tó mẹ́rìí wá àbí kò sì mẹ́rìí wá kó lòun ọgbà bàánà wọn wá sọ pé kọfọlọ́n búra ìpè rọlọ́n pamọ́ tọ́ba tí wàá fọ́ lọ́n búra ìpè rọ́lọ́ ń pamọ́ nínú kí wọn náà gbà pé bẹ́ẹ̀ ni rọ́lọ́ pamọ́ kọ́rọ̀ tán bá wọn àbí kí wọn má gbà kọ́rọ̀ tẹ̀síwájú. tọ́ arákùnrin yìí kọ̀ bàtò jẹ́ ọgbà pọ̀ ń pààyàn ẹ̀sìn mọ̀ ńlá ni pé èèyàn pààyàn. anábì wa sọ fún pé dùwù lẹ́sọ̀tọ̀ àhìbà máa mú lọ ẹni pọ̀ ọmọ ẹ̀yà rẹ̀ máa mú lọ. ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل ẹnikẹ́ni كان wọ́n bá fi lè pa nípa àbòsí a ti fún èèyàn rẹ tó fẹ́ béèrè ẹ̀tọ́ rẹ fún ọ lẹ́yìn ikú rẹ hàn a ti fún lágbára agbára náà ló gbé wá tó fi wá fẹ̀sùn rẹ̀ tó fi fẹ̀sùn kàn agbára náà ló mú wá tó fi tọrọ pé kí wọ́n bọ̀ ń pa agbára tọ́lọ̀ ń fún lòun ni ló fi láǹfààní kánàbí ọ̀sọ́ pé ẹni tó pọ̀ ọmọ ìyá rẹ̀ ni ìyẹn ni pé ẹ lọ pa nígbà tọkùnrin yìí pààyàn gbà anábì wa sọ pé ẹ ń pàtẹ́lẹ̀ hu fẹ́ẹ̀kù wọn méjì lọ tí ìwé ìyẹn ni tí wọ́n ti kọ́kọ́ pa tó o bá fi lè pẹni tọ́pẹ̀yàn rẹ̀ a jẹ́ pé wọ àti òhun ẹ̀ ti dọ́dọ̀ gbà kí lè ní í ṣe èmi pa ẹni tó pè yàn mí nì táwa jọjọ gba ń pa pé àwa méjèèjì la pààyàn kò yé mi o àbí àjọjọ gba ń pa pé ẹni tí kò yẹ kó o pa lọ padà pa torí pé òun náà máa mọ̀ pé yàn rẹ ẹni tó wọ́n fẹ́ pa lọ padà pa ẹni tí ò yẹ kí wọ́n pa ni wọ́n náà pa èwo nù méjèèjì ọkùnrin yìí wá gbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó ní in qatalahu fa huwa mithluhu tó bá fi lè pa ìwé ìyẹn ẹni tí wọ́n pa tó bá fi lè pa ẹni tó pè yàn rẹ ìwà àti ẹni dọ́gba àti rọrọ̀ báyìí bá ta fi hàn létí èèyàn padà wọn ànábì kò yé mi o ọwọ́ ni ìnáma àkọ́tùfó bíi amúre ah, àpò ànábì kò yé mi ah, ẹni kí n máa mú lọ ní sàdédé mú lọ iná rẹ pa láti máa mú lọ kéde pé mú lọ kọ́ lọ́mọ bá gbálẹ̀ lé wa á pa ni ìbẹ́ iná rẹ lè máa mú lọ ẹ̀yin náà lẹ́sìn ní kí mo bá lè pa mo ti di irú rẹ̀ ó túmọ̀ sí pé láyé ànábì sọ̀rọ̀ bá àdé sẹ́lẹ̀ wọ́n máa fẹni sí ọlẹ́tọ̀ọ́ sí kíjọba ó fìyà jẹ wọ́n máa fi lé ẹni tó jẹ́ pé èèyàn rẹ̀ lòun kọ́kọ́ ṣàìgbà sí wọ́n máa ti lé wọn lọ́wọ́ pé ẹni táwọn ọ̀bá ṣe gẹ́gẹ́ bí ìjọpá ẹni tí ò yẹ pa ni wọn náà pa ọ wàá dàbí òun náà tó yẹ pé kò pa ọkàn padà já sí pípa ni gbogbo méjèèjì làwọn olùmọ̀sọ ẹja dúró bẹ́ẹ̀ lónìí eléyìí túmọ̀ sí pé tá a bá wo àwọn àdájọ́ tá à ń pé anábìsọ̀lọ́lá àlùsọ̀lá báyìí gẹ́gẹ́ alimami Ibn Qayyim bó ti ṣe mọ alẹ́sẹ̀. a rí i pé ìdájọ́ tọ́lọ́ ìdájọ́ tàbí sallallahu alaihi wasallam kò sí bàbá ilé tí wọ́n ìdájọ́ àwọn èèyàn tó ju wọn dúdú tí wọ́n fòfin ojú dúdú sí ìdájọ́. ìdájọ́ tọ́lọ́ ìdájọ́ tàbí sallallahu alaihi wasallam ó ní ìdọ́gba gbogbo òṣèdọ́gba. tẹ bá wò ìta sọ kẹ́yìn dáadáa èèyàn ti jẹ̀bi ikú anábì fi lé ẹni tí ọlọ́pàá lọ́wọ́ anábì tí wọ́n ń sọ̀rọ̀ tí ń fi hàn pé tó bá lè forí jìn yọ̀ dà kì í ṣe pé wọ́n fẹ́ káwọn ọ̀daràn wọ́n máa dá wọn sí kẹlẹ́sì ọmọ àlọ́ láì jìyà ṣùgbọ́n anábì ń kọ́ wa pé tó ń ti pé wọ́n ṣe púpọ̀ èèyàn wa ó burú púpọ̀ púpọ̀ púpọ̀ àmọ́ tẹ́ bá lè fọ ọwọ́ nu tẹ́ ẹ ṣe sùúrù tẹ́ ẹ̀ ṣàforíjìn tẹ́ ẹ̀ ṣàmójúkúrò òun ló lóore dúkẹ́ ẹ̀bẹ̀ sàn lọ. nítorí pé látàrí pé ẹsẹ̀ sùúrù yẹn ọlọ́run san yín lẹ́sàn-án ńlá eléyìí tẹ́ ẹ̀ lérò kọ́nà lẹ́dàá wa kó tún wá sí kọ́nà wa lọ́wọ́ láti máa ṣe dáadáa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk sọ àǹfààní kò yí fi rán wa létí wípé nígbà kan akéde pé sábà rí àwọn obìnrin tí wọn ò tí ì máa lo jìlbáàbù láyé wọn tí wọn sì fẹ́ máa lò tí wọn fẹ́ kọ́ ẹ pé ta lákọ̀ọ́kọ́ èyí tí wọn kọ́ máa wọ̀ láyé wọn tó wá látara ètò tá a gbé kalẹ̀ yìí a ní kí wọ́n fìlè forms nígbà tí màá náà ni pé púpọ̀ nínú wọn fìlè forms àwọn ẹni tí wọ́n sì jọ wọ́n jọ wọ́n rí àwọn kan pé wọ́n lẹ́tọ̀ọ́ sí wọ́n á parọ́ wọ́n sì rí àwọn ẹni tí ń parọ́ tó kí wọ́n ti ní jilbab wọ́n ti ní hijab àmọ́ wọ́n wá sọ ọkùn aṣọ so àwọn eléyìí wọ́n ti disqualify wọn so ṣùgbọ́n ọlọ́run bó bá ṣe fẹ́ kí nǹkan orí ni máa rí látìgbà yẹn àwọn tí wọ́n screen wọn fọ́ọ̀mù yẹn wà lọ́wọ́ wọn nítorí ní aláfẹ́sẹ̀ yẹn àti ìrọ́nà rẹ̀ ní gbogbo ìgbà yẹn ṣùgbọ́n ẹrú ọlọ́nkan láti ìlú òkèèrè tó ẹ pé ọmọ nàìjíríà ni ọlọ́pìṣẹ́ nílùú lárúbáwá kan ó gbọ́ nú ọ̀kan nú program tá a ṣe alhamdulilayi ó sì ti pa láṣẹ wọn ti ra àwọn material tí wọ́n fi rán hijab yẹn ní so gbogbo ẹni tí fọ́ọ̀mù bá wà lọ́wọ́ rẹ̀ fáwọn tẹ̀ ti screen ẹ̀kọ́ wa so so that ẹni tẹ́ ló qualify yẹn á fi fi ránṣẹ́ sọ́dọ̀ ẹni tí ọba rán jèlúbàbù yẹn àǹfààní sì wà fún láàrin jìlbáàbù oríṣi mẹ́ta tí wọ́n kó aṣọ rẹ̀ wá kó mú kọ́lọ̀ tó bá wù.